tí mi fi bọ́ọ̀lẹ̀ tí mo lọ sí gbogbo ẹ̀yìn kò lé yẹn tá a kanlẹ̀kùn bí téèyàn bá wà bí ó yẹ kí wọ́n ti jáde. sọ̀rọ̀ pé mo tẹ̀ tó látẹ̀kọ̀ yálò. kò lọ wà lọ. Ah! ẹyin tèmi mo ti lẹni tó wà ní ẹ̀kú o. bíi ti báwo. ìrọ̀làbà ìrọ̀làbà pẹ̀lú bọ̀bọ̀ kan. Ah! tí wọ́n fi ṣẹ́jú mi tí wọ́n fi lajú mi bọ̀bọ̀ yẹn ti fọwọ́ kọ́ àlàbálẹ̀gbẹ̀. Ah! bàbá mi ní sùúrù pápá ń bá rí rẹ̀ ní wípé ṣíṣe ọmọ ìṣúná ṣẹlẹ̀ bá jẹ lẹ́nu ṣá. ayé ti wó gbogbo ẹ ti dàrú báyìí alàbá pẹ̀lú ọkùnrin alàbá ti tẹ̀lé ọkùnrin lọ. ẹ mọ nǹkan tí mi ń rò ní pé bọ̀bọ̀ sórí alàbá pẹ̀lú ẹ̀ bọ̀bọ̀ yẹn lè lọ́jọ́ ọlọ́pàá. ajá yín tán ṣé mo ṣe wù máa yẹn ọgọ́ ọlọ́pàá ló máa jẹ́. Ah! Ah!